máàkù orí kẹfà. jésù jáde kúrò níbẹ̀ ó lọ sí ìlú rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá a lọ. nígbà tí ó di ọjọ́ ìsinmi ó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé ẹnu yà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbọ́ ẹ̀kọ́ rẹ̀ wọ́n wí pé. níbo ni eléyìí ti kọ́ ẹ̀kọ́ irú ọgbọ́n wo ni ọgbọ́n tirẹ̀ yìí tí iṣẹ́ ìyanu ti ọwọ́ rẹ̀ ṣe. ṣebí gbẹ́nàgbẹ́nà ni ọmọ Maria, arákùnrin Jacobu, àti Júdà àti Simoni, ṣe bí àwọn arábìnrin rẹ̀ nìwọ̀nyí lọ́dọ̀ wa yìí. wọ́n sì kọ̀ ọ́ ṣùgbọ́n Jésù wí fún wọn pé. kò sí wòlíì tí kò níyì àfi ní ìlú ara rẹ̀ àti láàárín àwọn ará rẹ̀ àti nínú ẹbí rẹ̀ kò lè ṣe iṣẹ́ ìyanu níbẹ̀ àfi pé ó gbé ọwọ́ rẹ̀ lé àwọn aláìsàn bíi mélòó kan a sì wò wọ́n sàn ẹnu yà á nítorí àìgbàgbọ́ wọn jésù ń káàkiri gbogbo àwọn abúlé tí ó wà yíká ó ń kọ́ àwọn ènìyàn ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá ó rán wọn lọ ní méjì méjì ó fi àṣẹ fún wọn lórí àwọn ẹ̀mí èṣù ó pàṣẹ fún wọn pé kí wọ́n má mú ohunkóhun lọ́wọ́ ní ọ̀nà àjò náà àfi ọ̀pá nìkan wọn kò gbọdọ̀ mú oúnjẹ tàbí igba báárà lọ́wọ́ tàbí kí wọ́n fi owó sínú àpò wọn kí wọ́n wọ bàtà ṣùgbọ́n kí wọ́n má wọ ẹ̀wù méjì ó tún fi kún fún wọn pé. ilékílé tí ẹ bá wọ̀ níbẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ó fi kúrò ní ìlú náà ibikíbi tí wọn kò bá ti gbà yín tí wọn kò gbọ́ ọ̀rọ̀ yín ẹ jáde kúrò níbẹ̀ kí ẹ gbọn eruku ẹsẹ̀ yín sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí láti kìlọ̀ fún wọn. bí àwọn ọmọ ẹ̀yìn méjìlá ti ń lọ wọ́n ń wàásù pé kí gbogbo ènìyàn ronú pìwàdà wọ́n lé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí èṣù jáde wọ́n ń fi òróró pa ọ̀pọ̀lọpọ̀ aláìsàn lára wọ́n sì mú wọn lára dá Hẹ́rọ́dọ̀ ọba gbọ́ nípa Jésù nítorí òkìkí rẹ̀ kàn àwọn kan sọ pé. Jòhánù onítẹ̀bọmi ni ó jí dìde nínú òkú òun ni ó jẹ́ kí ó lè máa ṣe iṣẹ́ ìyanu bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn mìíràn ń wí pé. Èlíjà ni. àwọn mìíràn ní. wòlíì ni bí ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ṣùgbọ́n nígbà tí Hẹ́rọ́dù gbọ́ ó ní. Jòhánù tí mo ti bẹ́ lórí ni ó jí dìde. nítorí Hẹ́rọ́dù kan náà yìí ni ó ránṣẹ́ lọ mú Jòhánù tí ó fi sẹ́wọ̀n nítorí ọ̀ràn Herodiasi ìyàwó Fílípì arákùnrin Hẹ́rọ́dù tí Hẹ́rọ́dù gbà nítorí Jòhánù a máa wí fún Hẹ́rọ́dù pé. kò yẹ fún ọ láti gba ìyàwó arákùnrin rẹ. nítorí náà Herodiasi ní Jòhánù sínú ó fẹ́ pa ṣùgbọ́n kò lè pa á nítorí Hẹ́rọ́dù bẹ̀rù Jòhánù nítorí ó mọ̀ pé olóòótọ́ ènìyàn ni àti pé kò ní àléébù nítorí náà ó dáàbò bò ó ọkàn Hẹ́rọ́dù a máa dàrú gidigidi nígbàkúgbà tí ó bá gbọ́ ọ̀rọ̀ Jòhánù síbẹ̀ a máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó di ọjọ́ kan Hẹ́rọ́díásì rí àkókò tí ó wọ̀ láti ṣe ìfẹ́ rẹ̀ Hẹ́rọ́dù ṣe àsè ọjọ́ ìbí rẹ̀ ó pe àwọn ìjòyè àwọn ọ̀gágun àti àwọn ènìyàn pàtàkì ilẹ̀ Gálílì ọmọ Hẹ́rọ́díásì obìnrin bá wọlé ó bọ́ sí agbo ó bẹ̀rẹ̀ sí í jó inú Hẹ́rọ́dù àti ti àwọn tí ó wà níbi àsè náà dùn ọba sọ fún ọmọbìnrin náà pé. béèrè ohun tí o bá fẹ́ n ó fi í fún ọ. ó bá búra fún un pé. n ó fún ọ ní ohunkóhun tí o bá béèrè ìbáà ṣe ìdajì ìjọba mi ọmọbìnrin náà bá lọ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ ó ní. kí ni kí n béèrè. ìyá rẹ̀ dáhùn pé. béèrè orí Jòhánù onítẹ̀bọmi. ọmọbìnrin náà yára lọ sí ọ̀dọ̀ ọba ó wí pé. mo fẹ́ kí o fún mi ní orí Jòhánù onítẹ̀bọmi kíákíá kí wọ́n fi àwo kòtò gbé e wá. inú ọba bàjẹ́ púpọ̀ ṣùgbọ́n nítorí ó ti ṣe ìlérí pẹ̀lú ìbúra lójú àwọn tí ó wà níbi àṣẹ kò fẹ́ kọ̀ fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ọba rán ọmọ ogun kan ó pàṣẹ fún un kí ó gbé orí Jòhánù wá ó bá lọ ó bẹ́ lórí nínú ilé ẹ̀wọ̀n ó bá fi àwo kòtò gbé orí rẹ̀ wá ó fi fún ọmọbìnrin náà ọmọbìnrin náà bá gbé lọ fún ìyá rẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù gbọ́ wọ́n wá gbé òkú rẹ̀ wọ́n sin sínú ibojì àwọn àpòsílẹ̀ Jésù péjọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ròyìn gbogbo nǹkan tí wọ́n ti ṣe àti bí wọ́n ti kọ́ àwọn ènìyàn. ó bá wí fún wọn pé. ẹ wá kí a lọ sí ibì kan níkọ̀kọ̀ níbi tí kò sí ènìyàn kí ẹ sinmi díẹ̀. nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tó bẹ́ẹ̀ tí kò fi sí àyè láti jẹun wọ́n bá bọ́ sínú ọkọ̀ ojú omi kan wọ́n fẹ́ yọ lọ sí ibi tí kò sí ènìyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rí wọn bí wọ́n ti ń lọ wọ́n mọ̀ wọ́n wọ́n bá fi ẹsẹ̀ rìn wọ́n sáré láti inú gbogbo ìlú wọn lọ sí ibi tí ọkọ̀ darí sí wọ́n sì ṣáájú wọn dé ibẹ̀ nígbà tí jésù jáde nínú ọkọ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àánú ṣe é nítorí wọ́n dàbí àgùntàn tí kò ní olùṣọ́ ó bá bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà tí ó di ìrọ̀lẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọ́n wí fún un pé. aṣálẹ̀ nìyí ilẹ̀ sì ń ṣú lọ jẹ́ kí àwọn ènìyàn túká kí wọ́n lè lọ sí àwọn abà àti abúlé tí ó wà yíká láti rán oúnjẹ fún ara wọn. ṣùgbọ́n jésù wí fún wọn pé ẹ̀yin ni kí ẹ fún wọn ní ohun tí wọn ó jẹ. wọ́n ní. ṣé kí a wá lọ ra oúnjẹ igbawo fàdákà ni kí a lè fún wọn jẹ. ó bi wọ́n pé ìbá oúnjẹ wo ni ẹ ní ẹ lọ wò ó. lẹ́yìn tí wọ́n wádìí wọ́n ní. búrẹ́dì márùn-ún ni àti ẹja méjì. ó bá pàṣẹ fún wọn kí gbogbo ènìyàn jókòó ní ìsọ̀wọ́ ìsọ̀wọ́ wọ́n bá jókòó lọ́wọ́ ọ̀wọ́ ní ọgọọgọ́rùn-ún àti ní àádọ́tọ̀ọ̀ta jésù bá mú búrẹ́dì márùn-ún àti ẹja méjì náà ó gbé ojú sókè ọ̀run ó dúpẹ́ ó bá bu búrẹ́dì náà ó fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n pín in fún àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni ó pín ẹja méjì náà fún gbogbo wọn gbogbo wọn jẹ wọ́n yó wọ́n bá kó àjẹkù búrẹ́dì àti ẹja jọ ó kún agbọ̀n méjìlá iye àwọn ọkùnrin tí ó jẹ oúnjẹ náà jẹ́ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n. lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ ọkọ̀ ojú omi kí wọ́n síwájú rẹ̀ lọ sí òdì kejì òkun ní agbègbè Bethsaida lẹ́yìn náà ó ní kí àwọn ènìyàn túká nígbà tí ó ti dágbére fún wọn ó lọ sí orí òkè ó lọ gbàdúrà nígbà tí ilẹ̀ ṣú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà nínú ọkọ̀ ní àárín òkun òun nìkan ni ó kù lórí ilẹ̀ ó rí i pé pẹ̀lú ipá ni wọ́n fi ń wa ọkọ̀ nítorí afẹ́fẹ́ sọ wóòdì sí wọn ó tó bí agogo mẹ́ta òru kí jésù tó máa lọ sọ́dọ̀ wọn ó ń rìn lórí omi ó fẹ́ kọjá lára wọn nígbà tí wọ́n rí i tí ó ń rìn lórí omi wọ́n ṣe bí ìwìn ni wọ́n bá kígbe nítorí gbogbo wọn ni wọ́n rí i tí ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n lójú kan náà ó fọ̀n sí wọn ó ní. ẹ fi ọkàn balẹ̀ èmi ni ẹ má bẹ̀rù. ó bá wọ inú ọkọ̀ tọ̀ wọ́n lọ afẹ́fẹ́ bá rọlẹ̀ ẹnu yà wọ́n lọ́pọ̀lọpọ̀ nítorí pé iṣẹ́ ìyanu ti búrẹ́dì kò yé wọn nítorí òpè ni wọ́n. nígbà tí wọ́n la òkun já wọ́n dé genesareti wọ́n bá gúnlẹ̀ bí wọ́n ti jáde kúrò nínú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ènìyàn mọ̀ wọ́n wọ́n bá ń súré láti gbogbo àdúgbò ibẹ̀ wọ́n ń gbé àwọn aláìsàn wọn lórí ibùsùn wá sí ibikíbi tí wọ́n bá gbọ́ pé Jésù wà níbikíbi tí ó bá wọ̀ ìbáàṣe ní abúlé tàbí nínú ìlú ní ìgbèríko tàbí ní ọjà wọ́n ń gbé àwọn aláìsàn wá wọ́n á máa bẹ̀ẹ́ pé kí wọ́n sáà lè fi ọwọ́ kan ìṣẹ́tí ẹ̀wù rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi ọwọ́ kàn án pátá ni ó mú lára